إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد ألوقف الله سبحانه وتعالى أترى الصلاة أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتمى تسواجه lórí ìdánilẹ́kọ̀ọ́wà látinú sahihul bukhari kitabul buyur babu akili riba wa shahidi wa katibe ṣafta tí a ń gbé òun náà nípa katakara ọ̀rọ̀ nípa ẹni tí ó ń jẹ rìbá àtẹni tí ó jẹ ẹlẹ́rìí bákan ẹni tí ó ń kọ́ kalẹ̀ حدثنا موسى بن اسماعيل قال حدثنا شرير بن حازم قال حدثنا أبو رجاء عن صبرة بن جندب رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة láti ọ̀dọ̀ samra ọmọ jùndò ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba wa yọ́nú sí ó ní anábi sallallahu alaihi wasallam sọ wípé ra'aitu layla mo rí ní òru òní rọ̀jùlẹ́yìn arákùnrin méjì àtàyáni tọwà bá mi fa akhrajani ila ardin muqaddasatin awa mú mi lọ síbi ilẹ̀ tó mọ́ fantalakna hatta atayna ala nahri àwa ń lọ títí a fi dé ibi odò kan tó ṣe pé omi rẹ̀ omi ẹ̀jẹ̀ ni fi rajulun qa'imun níbi odò yìí ìyẹn akérèmọdò yìí ọkùnrin kan tó dúró síbẹ̀ ọkùnrin kan dúró síbẹ̀ wa ala wasati an-nahri bẹ́ẹ̀nà yàdé ìṣẹ́járatun ní àárín odò yìí arákùnrin kan bẹ́ẹ̀bẹ́ tí àwọn òkúta tán bẹ níwájú rẹ̀ fa'akbala rajulu alladhi fi nahari ọkùnrin tó ń bẹ nínú odò yìí ó wá ń bọ̀ fa'idha arada rajulu an yakhruja rama rajulu bi hajarin fihi tí ọkùnrin kan ń bá fẹ́ jáde níbi odò yìí yóò sọ òkú bá lẹ́nu faraddahu haythu kana yóò dá padà síbi tó wà faja'ala kullama ja'a liyakhruja rama fi fi'i bihajar gbogbo ọgbà tí ó bá ti ń lè kàtẹ́mtà ti jáde yóò sọ òkòlú lẹ́nu fayarji'u kama kana yóò padà sí ibi tó wà fakultu ma'áza ó ni mo wá ní kílélé faqala alladhi ra'aytahu fi an-nahri akilu riba wọ́n ní ní ẹni tí orí ní inú odò akilu riba ẹni tí ó ń jẹ rìbá ni eléyìí ó jẹ́ àpèjúwe tí a nábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tó fún àwọn sọ̀hábà rẹ̀dùwánúlá alayhim láti sọ aburú rìbá jíjẹ òun náà ni ìmàgbà owó èlé adẹ̀tì ṣàlàyé tí a ń pè ní owó èlé fún wa bóyá rìbá alkùrú ni àbí rìbá albuyur àbí ríbá dúyó ríbá kájẹ́yàn lówó kí àsìkò tó yẹ ká san tó ká mọ́ ní agbára àti san kẹni tí a jẹ lówó kẹni yẹ wá sọ wípé owó fún wa ní àsìkò sí láti lè san owó yẹn ṣùgbọ́n wo fi owó kó bóyá yá owó lọ́wọ́ rẹ̀ ni àbí ara nǹkan lọ́wọ́ rẹ̀ ni tí ààrí owó san lásìkò tí ẹka san ilé ni wọ́n pè ní ríbá àjíyòrò bákanáà aṣẹ́lálàyé fún wa tí pé ríbá àjíyòrò ríbá gbèsè òun ni ríbá aljahiliya ríbá tí àwọn ará jahiliya tí wọ́n máa jẹ ìsídàkíyàn arajà lọ́wọ́ wọn ní àwìn kí àsìkò tó yẹ kó sanwó tó kó má rí san káwọn aláwọ̀ ó fún lásìkò sí láti san owó yẹn ṣùgbọ́n ó fi owó kún àbí kó yá owó lọ́wọ́ wọn kí àsìkò tí wọ́n jọ ní àdéhùn tó kó má rí owó yẹn san san ní àwọn ó fún ní àsìkò sí láti sanwó yẹn a ní eléyìí owó ni rìbá tí àwọn conventional banks tí wọ́n ń jẹ lónìí so rìbá jahiliya ni rìbá jahiliya ni tí a nábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tó jí ká mọ̀ pé mọ̀rọ̀dọ́rọ̀ ni ààbẹ̀ kì ń fi owó kún owó tí èyàn bá jẹ wá nígbàtí ẹni ò bá rí owó yẹn san torí kí n tí ọlọ́mọba subhanahu wa ta'ala sọ ó ní pé wà ìtànà zòrò sọ́rọ̀kín fanadírọ̀tún ìlàmà ìfàwà kí a bá jẹ wá lówó tẹni ẹjẹ́ ní tí ò ní agbára àti sán ti ara ní ọlọ́mọba subhanahu wa ta'ala ní ẹfún ní àsìkò ti gbà tí ara ó dẹ̀ ilé ni ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala so ẹni tí ó wá ń jẹ rìbá sallallahu alaihi wasallam ó fún wa ní àpèjú ewé ìyẹ̀bẹ́ pẹ̀lú ìtàn tí ó narrate èyí tí ìkanú àwọn sahaba rẹ̀dùwádùlà aléhì samra bin jundub radiyallahu anhu tí ó ní ànábíwa muhammad sallallahu alaihi wasallam tí ó sọ fún wa باب موكل الربا لقوله تعالى لقول ṣáptà tó tẹ̀lé òun nípa ẹni tí ó ń jẹ ìbá látara ọ̀rọ̀ ọlọ́mọba tó ní ayọ́ lẹ́dínà àmọ́nù ọlọ́mọba ní mo pé ẹ̀yí tẹ́ gbọ́ ọlọ́mọba gbọ́ ìtakùnlọ́ ẹ̀páyọ̀ ọlọ́mọba wádàrú ma bá kíyà mìnà ríbà ẹkùntùn mọ̀mìnì gbogbo tó bá ṣẹ́kù nínú owó èlé tẹ́ ń gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ̀fì ilẹ̀ tó bá ṣe pé olùgbàgbọ́ ni yí fainlam tẹ fàálù tí ẹ bá fi owó èlé tẹ́ ń gbà lọ́wọ́ àwọn tán jẹ ń lówó tẹ́ bá fi ilẹ̀ fa'adhanu harbin min Allahi wa rasuli ẹ máa retí ogun látọ̀dọ̀ ọlọ́mọba àti òjíṣẹ́ rẹ̀ wa in tubtum falakum ru'usu amwalikum ṣùgbọ́n tí ẹ bá túbá ẹgbà tó jẹ́ ojúlówó yìí látàblimúnà wà látàblamóòn ẹ̀ ní ṣàbòsí fáwọn èèyàn bẹ́ẹ̀ ni a nígbà kan ṣe àbòsí fún iná òfin tí àwọn ọlọ́wọ́ ọba tí a gbé kalẹ̀ yìí òfin kékẹ́ má ṣàbòsí fún àwọn èèyàn ní kádẹ̀ má ṣe àbòsí fún ẹ̀yin náà in tó jẹ́ kápítà yìí ni ẹgbà ó yáyàn lówó àsò tó yẹ kó san tó ìntò ya ni ó gbà má gba èlékún ó tajà fún yàn láwìn àsìkò tó yẹ kó san owó tó kò wá rí san fún ní àsìkò sí tó bá ní genuine excuse tí ò bá ní genuine excuse gbé e lọ sí ọ̀dọ̀ àwọn aláṣẹ kan bá yí dá sí kan wo bí wọ́n ṣe gbowó rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n gbà fọ́sfúlì lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ní jẹ̀dú excuse ó ṣe sùúrù náà ni ó wà ní sọ wípé torí wípé ó fẹ́ ṣe sùúrù yóò fi kún owó yẹn ọlọ́mọba subhanahu wa ta'ala ó jíbi pè wá ní ó ní mo pé ẹ̀yin tẹ́ gbọ́lọ́gbọ́ ya ayyuha alladhina amanu ittaqullah ẹ̀páyọ ọlọ́mọba ilẹ̀ gbogbo tó bá ṣekú nù rìbá in kuntum mu'minin tó bá ṣekú olùgbàgbọ́ ní fa in lam taf'alu ṣùgbọ́n tí ẹ bá jáwọ́ ń bẹ́ fa'adhanu biharbi min wa rasuli ẹ máa rí tí ogun látọ̀dọ̀ Ọlọ́run Ọba àti òjíṣẹ́ rẹ̀ wa in tubtum ṣùgbọ́n tẹ́ bá túbá falakum ru'usu amwalikum Ọlọ́run ní kápítà yìí ẹgbàá bí ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe ó ní alladhina ya'kuluna riba àwọn tán jẹ riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatuhu shaytanu min al-mas ọlọ́mọba ní tábà ni ma tí wọ́n ṣe tí wọ́n máa ṣe bí wèrè òun ni wọ́n ṣe máa ṣe ní ọjọ́ náà ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ọlọ́wọ́ bá ní tó fa láti ṣe wọ́n bẹ́ oníkún wọ́n ní business làwọn ń ṣe èyí tẹ́ inú jẹ́ halali àti ìtàwọn ń ṣe èyí wọ́n ní kò sí àtọ̀ ń bẹ́ ẹni tó ṣe business èyí tẹ́ ló jẹ́ halali yóò jèrè náà ni èyí táwọn náà rẹ̀ ń ṣe owó láwọn kó kalẹ̀ tó yẹ káwọn náà jèrè ọlọ́run nítorí ágúmẹ́ntì wọn yẹn ìgbédìde ẹni torí rẹ̀ ti dàrú ìgbédìde ẹni tálùjọ̀nú rọ́lù ìgbédìde ẹni tó ya wèrè òun lòun wọ́n ní bíznẹ́sì tí ó bọ́ òfin ọlọ́run ọba mú ọlọ́run ló ń ṣe ní àláàrí wàhárọ́mọ́ ríbà kí ayáyàn lówó káfẹ́ lékún àbí káfẹ́ ẹ̀yáyàn lówó ká má fẹ́ lékún ṣùgbọ́n àsìkò tó ẹkẹ́ ní ìyẹn sanwó tó orí isan káwálá fún lásìkò sí káwá fi èlékún ọlọ́run ọba subhanahu wa ta'ala ní òun ṣe léwọ̀ èyàn rajà lọ́wọ́ wa àsìkò ẹkó sanwó tó kò rí sá káwà fi elékún ọlọ́wọ́ ọba ló ń ṣe eléwọ̀ fàmánjá ahùnmọ̀ ìzọtúnmí rọ̀bíhe fántaha ọlọ́wọ́ ọba ní wá títà ń ṣe ẹni tí ó bá ti gbọ́ fántaha tó dẹ̀ jáwọ́ mẹ́ fàlàúmá ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala èyí tó ti jẹ sẹ́yìn ọlọ́mọba ló ń yọ̀ǹda rẹ̀ fún ṣùgbọ́n wọ́n ya nàádà ẹni tó bá padà síbẹ̀ ọ̀láìka sáàbùn ya àwọn ọmọ náà nìyẹn ó ń fi àkọlìlú tí wọ́n

kò sáyé pé kẹ́ máa ṣe àbòsí fún àwọn èèyàn wọlá tó dlamun bákanáà àwọn èèyàn gbọ́rọ̀ máa ṣàbòsí fún yí wà ń ká náà zọ ẹ̀sọ́rátìn fanazaratun ìlànà ìsára ọlọ́wọ́ bá ní kí ara bá ní ẹni tí ó jẹ lówó fún lásìkò dìgbà tí ara ó jẹ́ wà ń tasaddaqu khairul lakum in kuntum ta'lamun kódà tẹ bá tún lè ṣe sàdákà eléyìí tó lóore fún oyin tẹ bá máa so ló fi jẹ́ wípé a ń fi owó kún owó ẹni tó bá jẹ wá lówó ká nítorí pé a fẹ́ fún lásìkò sí táà bá lè ṣe ń rọrùn fún pé kí á bùn ní owó yẹn àbí ká ti ẹyọ ẹ fún tàbá ní agbára àti ṣe wa dìde ń taa fún fàdó jẹ́ pé Muhammad sallallahu alayhi wa sallam abáyá ẹ̀ ní owó bí bàtà ṣe tọ́lá pọ̀ fún ni wọ́n ma fún wa ní ìdájí ń taa yá gẹ́gẹ́ bí sọ́dákọ̀ bí bàtà fi ìdájí ń taa yá tàbí sọ́dákọ̀ ní ó kọkalẹ̀ fún wa tàbálì ptf bí bàtà fi odidi ń taa yá fi sọ́dákọ̀ ni so ló jẹ́ pé ìmá yáyẹ̀ ní owó iṣẹ́ olóore ni tí a fi ń wo ojú rí ọlọ́mọba subhanahu wa ta'ala àti tẹni tí yàn mọ̀ wípé ẹni èyí yóò dówó yàn padà tí yàn bá yà là ń sọ kò ń ṣẹni tó ṣe pé a mọ̀ pé ta bá yà lówó owó yẹn yóò jẹ mọ́lẹ̀ kò ní dá padà yíò ń kọ́ là ń sọ ṣùgbọ́n ní ta tí ó dàrú tó ó ṣẹlẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó wá ní ká ṣe sùúrù pẹ̀lú ẹ ó gbowó rẹ̀ tó yá ṣùgbọ́n ṣe sùúrù pẹ̀lú rẹ̀ fanadiratun ila maisara fún ní respite lọ lára di ìgbà tí a rí ìgbẹ́ ṣùgbọ́n tó bá ti ẹ̀ tún lè ṣe sàdáká eléyìí òun ni olóore fún yín in kuntum ta'lamun tó bá ṣe pẹ́

a sọ fún wa pé kò sí condition tó lè mú ìyàn ìyá yẹn ní owó èlé kó nílà làlúrí ló mú mi ya ní owó èlé ẹni tó lè sọ wípé làlúrí mú òun lẹni tó ń bẹnu problem tó ṣe wípé òun ló ya owó èlé látara pé kò rẹni tí ó ya ní owó tí ó ń ṣèlé bí ẹni tí ebi ń pa tí òrò ń jẹjẹ ó wá yẹ owó èlé nítorí ẹ̀ irú yìí ó jẹ́là lórí àbẹ́ni tó rẹ̀ ní àárẹ̀ tí ó fẹ́ mú ikú dání tó ní di tírítímẹ́ǹtì irú yìí lè ṣe kíní ó lè jẹ́là lórí torí pé tí ẹ̀sìn bá yọ̀ǹda fún wa wípé a lè jẹ òkú bete a lè jẹ àwọn nǹkan míì tó jẹ́ ìwọ̀ nígbàtí ebi bá pa ẹ̀ tó ṣe pé ó lè fa ikú ó lè mú ikú lọ́wọ́ so ààrùn tó bá lè fakú náà tí ẹ̀ bó bá yẹ owó èdè láti lè fi tọ́jú rẹ̀ eléyìí yóò máa jẹ́ kí ni dọ̀rúra necessity fún ẹni tó yáró owó èdè báyìí ṣùgbọ́n àwọn yánilówó yánilówó wọ́n yáró èèyàn báyìí lówó wọ́n yẹ́ni tó ṣàárẹ̀ ní ààrẹ tó síríọ́sì tí ò lówó tí è tọ́jú ààrẹ wọ́n ya lówó èlé wọ́n ya lówó èlé torí pé wọ́n wò pé kò látẹ́rà olófẹ́ gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n yẹ́ ní tẹ́bí ń pa lówó èlé wọ́n lówó ẹni tán mọ̀ ń ya lówó òun tán mọ̀ wípé ó ní nǹkan tó ṣe wípé yóò gbé kalẹ̀ èyí tí àwọn ó gbé tà ó ń bẹ nínú property tó fi kalẹ̀ tó jẹ́ pé ẹ̀rẹ́ ló ní nínú àwọn tí wọ́n ní change lọ́wọ́ ẹlòmí ìgbà tí ó bá jáde láyé tí ó ní kò tó san gbèsè tó jẹ gan owó èlé ti jẹ gbogbo tó lòun sílẹ̀ ní nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn obìnrin kan pè mí tó ń sọ fún mi wípé ìtí bàbá àwọn ilé tí bàbá àwọn fi kalẹ̀ àwọn tí ó yáwó lọ́wọ́ wọn wọ́n ti fẹ́ gbadé lọ́wọ́ àwọn sòtẹ̀rí bàbá jẹ owó èlé tó ṣe pé owó èlé dẹ́ni èyí tí multiply ìdí ó mọ̀ multiply bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tó ṣe ń gorí oṣù lówó èlé ó mọ̀ multiply bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ya ayyuha alladhina amanu la ta'kulu riba ad'afan mud'afa ọlọ́wọ́ bá ní mú pé ẹ̀yin olùgbàgbọ́ ẹ má jẹ rìbá ní ad'afan mud'afata ẹ má jẹ ní ọ̀nà àwọn conventional banks tí wọ́n ń ṣe wọ́n àjòwé èlé ní àdáhàfà mọ̀dáhàfà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ṣe lè ní èèwọ̀ fún wa ya yóò lẹ́dí na àmànù láta àkúrẹ̀ ríbá àdáhàfà mọ̀dáhàfà wátàkùnlọ́ àdáhàlẹ́kùn tó fi ó ní àyíwá lẹ̀dínà àmàmù pẹ̀ yí tẹ́ gbọ́lọ́gbọ́ ó fi ẹ̀yí tí ẹgbọ́lọ́gbọ́ so ló fi jẹ́ wípé ta bá ní àwọn tán gbọ́lọ́gbọ́ àwọn òfin ọlọ́wọ́ ọba ẹ̀ta gbọ́dọ̀ mójú tó ní àwọn mọ́ṣí ọlọ́wọ́ ọba ẹ̀ntẹ́ agbọ́dọ̀ ìyàgò fún ni sọlọ́wọ́ bá ní wọ́n takùn náà rọ̀ lati iddati al-kafirin ẹ̀páyà náà tí ọlọ́run wa subhanahu wa ta'ala palẹ́sì kalẹ̀ fún àwọn kìfìrí so òfin ẹ̀sìn wa lè léyìí lára ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ tó dẹ̀ fi dá àwùjọ rú jùlọ tó fi kó àwùjọ sínú wàhálà òun ni máa yáyàn ní owó èlé àbí máa fi èlé kún owó téèyàn bá jẹ wá nípasẹ̀ pé ẹniyàn orí owó yẹn san ní àsìkò tó yẹ kó san ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó bínú sí eléyìí ní ìbínú tí ó ní agbára sotori náà àbọ̀rọ̀ bá ayẹyẹ qala ibn nazalat ala nabi sallallahu alayhi wa sallam aya tó sọ kalẹ̀ láti fún anabi sallallahu alayhi wa sallam òun ni aya tí a kà yìí òun náà ni kíni wàtàkù yawman turja'una fihi ila Allah ẹ̀páyọjọ́ tó ṣe pé gbogbo yín ó darí padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá sọkùsẹ́yìn kan tí ó ní padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pé sọ fún wa ní àmàyé àyà ipé ọ̀dọ̀ ẹ̀hùn là padà sí wọ̀nàblókùn bisharri wal khayri fitnatan wa ilayna turja'un aláwọ̀ bá ní àmàdàn yíò bisharri pẹ̀lú tí ẹ̀ẹ̀fẹ́ wal khayri àti tẹ́ẹ̀fẹ́ wa ilayna turja'un ọ̀dọ̀ wọ́lọ́wọ́ bá náà là padà sí àyà ó jẹ́ kó clear sí wa ipe ọmọ ènìyàn a máa ra àwọn nǹkan tá a fẹ́ nígbèsí ayé wa a lè máa ra àwọn nǹkan tí ó dùn mọ́ wa ṣùgbọ́n àti tá a fẹ́ àti tó dùn mọ́ wa méjèèjì fìtínà ni ọlọ́run fi ń dá wa wò ni lanabluwannakum bishay'in min al wal-ju'i wa nafsin min al-amwal wal-anfus wath-thamarat wa bashir as-sabirin ọlọ́run ni dandan ni ká dán yín ولنبلونكم dandan òun ni ká bẹ̀rẹ̀ yíó bìṣọ́yìn ní alkhawf pẹ̀lú ìbẹ̀rù ń gbà mí àyàyìn ma já gbà mí àyàyìn yóò ma lọ sókè ma lọ sílẹ̀ gbà mí bìṣọ́yìn ní alkhawf wàljúrù ìgbà mí nǹkan sáfẹ́rẹ́ fún yí tẹ́bí ó parí wà náà nǹkankan lè ṣẹlẹ̀ sí ní àdánwò ń gbà mí tó ṣe wípé yóò jẹ property yìí wal anfusu wa samarat èyí ó kú fún yín ọmọ lè kú ó lè jẹ́yàwó ó lè jẹ́ bàbá ó lè jẹ́yà wa naqsin min al amwal wal anfusi wa um àjálù kan bá jálù wọn qalu inna lillahi wa inna ilayhi raji'un ó ní kí la fẹ́ ṣe dájúdájú Allah ló ni wá inna lillahi Allah ló ni wá wa inna ilayhi raji'un dájúdájú ọ̀dọ̀ rẹ̀ náà làá padà sí ọlọ́wà ní ulaika alayhim salawatun min rabbihim wa rahma wa ulaika humul muhtadun àwọn tán bá ní submission báyìí àwọn tó ṣe pé ah, rahma ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba bákanáà àtàlátù ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa bá wọn àwọn tán dẹ̀ jẹni tó ń bẹ lórí ìmọ̀nà nìyẹn so ló jẹ́ pé tẹ́sìn bá yé èèyàn ìyẹn ṣùgbọ́n solution kọ́ ni wípé kéèyàn máa fò fẹ́ǹsì káàkiri káwọn kan láwọn lè kó yẹn yọ nínú wàhálà tó báyàn káwọn kan sọ wípé ẹ máa bọ̀ wá gba ìgbàlà lọ́dọ̀ wa ẹ máa wá salvation wá sọ́dọ̀ wa solution kọ́ yẹn ọlọ́wọ́ bá jẹ́ ká mọ̀ pé àdánwò yìí o òun ó fi kàn wá kò sí ta fẹ́ ṣe àti ká juwọ́lẹ̀ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọlọ́wọ́ sọ fún wa nù áyà yìí náà pé wàtàkù yawman ẹ̀páyẹ ọjọ́ kan ọjọ́ wo ni ọjọ́ tó ṣe pé turja'una fihi ila Allah mú dá gbogbo yín padà sí ọ̀dọ̀ Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat tí kálukú gbélé ayé rẹ̀ ṣe wọ́n wà tán lẹ́sàn rẹ̀ wa hum la ó kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń ṣọba alábòsí ọlọ́run ọba kí ń ṣe ọba alábòsí ọmọ rabbuka bi dhallamin lil abid olúwa rẹ̀ ò kí ń ṣọba tí ṣe àbòsí fún àwọn ẹrú rẹ̀ ètè ń kálukú wá bá ṣe náà lápàdé wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala faman ya'mal mithqala dharratin sharran yara ẹni tó ṣe in tí ó ju dédé ọmọ náà gún lọ lórí yóò pàdé wájú ọlọ́run ẹni tó dẹ̀ ṣe tí ó ju dédé ọmọ náà gún lọ níṣẹ́ ẹbí òun ní ó pàdé rẹ̀ wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ló jẹ́ pé agbọ́dọ̀ ma ṣiṣẹ́ rí kí lá ń pè níṣẹ́ rí òní tọ́lọ́run ọba paláṣẹ ká jìnà sí iṣẹ́ ẹbí ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe léwọ̀ in tó lè mú wa gbádùn ara wa níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni eléyìí in tó lè mú wa gbádùn ara wa níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala lélẹ̀ لن الإمام البخاري حدثنا أبو الوليد قال حدثنا شعبة عن عون بن أبي يعيفة قال رأيت أبي اشترى عبدا حجاما Ah, àwọn ọmọ Abu Juhayfa olóhun rí bàbá àwọn Abu Juhayfa ìtara abdan hajjama tó ra ẹrú tó máa ń ṣe kọ́pín tó máa ń ṣe kọ́pín o ní ìdégò fasaltuhu ó ní mo wá bèèrè lọ́wọ́ rẹ̀ faqala náà nàbí sallallahu alaihi wasallam ó ní ànábì sallallahu alaihi ní ká máa tajá owó ajá ànábì kọ fún wa wàtàmàní dámi owó ẹ̀jẹ̀ ànábì kọ fún wa ànábì kọ owó ajá fún wa so ajá ìpìlẹ̀ ni pé kò yẹ kí a máa tọ́jú ajá kálàntín ajá àyàfi tá bá ń lò fún ìkanú àwọn ìdí mẹ́ta àkọ́kọ́ òun ni ajá tá fi ń dẹdẹ ẹ̀sìn yọ̀nda fún apá lè fi ajá a lè fi dẹ̀dẹ̀ so ajá tẹ́ fi ń dẹ̀dẹ̀ ajá ta lè kípù lélẹ̀ àtírẹ́nẹ̀ tí a lè mọ́ fi dẹ̀dẹ̀ tó ṣe pé tó bá pa fún wa yóò jẹ́ ẹ̀tọ́ fún wa láti jẹ́ ṣùgbọ́n nílò láti tírẹ́nẹ̀ náà so bákanáà ajá ta fi ń ṣọ́ oko nǹkan oko wa nítorí pé kí ni a fẹ́ kí àwọn nǹkan àbàjẹ́ kó ṣẹlẹ̀ sáwọn kókó yìí a lè fi ajá káfímaṣọ́ bákan nǹkan ọ̀sìn wa nítorí kí ìkòkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọmọ bẹ̀ẹ́lù wọn a lè fi ajá láti lè máa fi ṣọ́ wọn níbà iná ni àwọn àpá àti fàyọ wípé tí a bá lè fi ajá tá a bá lè fi ṣọ́ nǹkan ọ̀sìn ṣáàlè fi ajá sọ àwọn èèyàn náà níṣèyàn ń bẹ ní agbègbè tó ṣe wípé a security bẹ̀ ó jẹ́ nǹkan tí ó lẹ tí ẹ lè fi ajá láti lè fi ṣọ́ ilé so èyí tó tẹ̀wọ̀n ni pé bẹ́ẹ̀ ni a lè fi ṣọ́ torí pé ní wá lè mú a fi ajá ṣọ́ nǹkan ọ̀sìn ó yẹ ká lè fi ṣọ́ èèyàn tí necessity bá wà fún so eléyìí ni ìran ajá tó ṣe wípé ó allowed ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí eléyìí sọ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká pé tí ni a gbọ́dọ̀ ma fi kamala kípo ajá torí pé tá a bá ń ṣe léyìí yóò máa affecti ládàá iṣẹ́ wa síbi kìrọ́ọ̀tì àbí kìrọ̀tọ́ ni ó mọ̀ dí níbi àládá iṣẹ́ tí a bá ṣe gẹ́gẹ́ bí anábúwa muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe sọ ipi manikana kelban awitagara kelban laisa bidori wala kelba ma ṣíya naqasa min ajrihi kulla yawmi qiratan anybody ṣe ajá fi ń dẹ́dẹ́ tí ó ń ṣe ajáta fi ń dẹ́dẹ́ yóò máa dínkù níbi ládàá rẹ̀ tí ó ṣajáta fi ń dẹ́dẹ́ tí ó dẹ̀ fi ń ṣe ajáta fi ń ṣọ́ nǹkan ọ̀sìn yóò máa dínkù níbi ládàá rẹ̀ kìrọ̀tọ́n yóò máa dínkù níbi ládàá rẹ̀ kìrọ̀tọ́n so ló fi jẹ́ wípé agbọ́dọ̀ yàgò fún à ń fi ajá à ń lò ó pé à ń tré ní ẹ̀ tí ó bá ti ń ṣe fún àwọn nǹkan tí a sọ ẹ̀ ẹlòmí àlò láìkí kó máa kípù pet yóò lọ ra ọmọ ajá yóò ní òun ṣe kí ni òun kípù ẹ̀ sọ́rọ̀ èèyàn bẹ́ o ń ṣe àfẹ́kù ládáa iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe hàn nínú ọ̀rọ̀ anábúwa Muhammad sallallahu alaihi wasallam náà ajá ta lè fi dẹ́dẹ́ ta lè fi ṣọ́ nǹkan ọ̀sìn àbí fi ṣọ́ ilé àbí tí a lè fi ṣọ́ nǹkan oko bóòlá ṣe rí bóòlá ṣe rí wa jábẹ́ so ìpìlẹ̀ òun ni pé wa jábẹ́ ẹni tó bá ní ajá bóyó ní ajá tó fi ń dẹ́dẹ́ ajá yẹn wá lọ bímọ lápèjúwe òun náà fún yàn ni kò gbọ́dọ̀ tàá fún yàn kò gbọ́dọ̀ tàá ṣe túnmọ̀ pé kí ni anábi sallallahu alaihi wasallam kó kọ owó ajá ìtumọ̀ rẹ̀ ni à ń tajá fún yàn tí ajá táa ní táwádẹ̀ ni fún pọ́pọ́sì tó bẹ́sìn mu tó bá lọ bímọ ọmọ rẹ̀ a máa ń fún yàn ni táwọn ò bá ti ní ìdí ẹ̀kún pọ́pọ́ sí yẹn a máa ń fún yẹn ní ọmọ ajá yẹn a ní sọ pé afẹ́ta fún báwọn yẹn ṣe máa ṣe tí wọ́n ń ta ajá àbí wọ́n ń ta ọmọ ajá náà mi ní ìwà ni wípé sáàbáwá rẹni tí ó fún wa lọ́mọ ajá ń kọ́ adẹ̀fẹ́ lòó fún nǹkan tẹ́sìn gbà wà láàyè láti lòó fún irú situation bẹ́ẹ̀ àwọn àfáà ní a lè rà á lọ́wọ́ ẹni tó fẹ́ ta òun ló lẹ́ṣẹ̀ torí pé nǹkan tí ó yẹ kó fún wa tí ó yẹ kó gbówó lọ́wọ́ wa ni òun ló ní ẹ̀ṣẹ̀ àwọn ni a ní ẹ̀ṣẹ̀ rú situation bẹ́ẹ̀ so àwọn nǹkan bẹ́ẹ̀ tí ó jọrú nǹkan báyìí náà ń bẹ́ ń bí àwọn kẹsìn lápẹjúwe ká fúnyàn ní bribe haramu ni anábì sallallahu alaihi wasallam ó làánà àrọ́ṣì wal-murtashi ẹni tó ń bráìbù yàn àti ẹni tó ń gba bráìbù anábi làánà àwọn méjèèjì tó ṣẹ́bi láwọn méjèèjì ṣùgbọ́n ẹ̀tọ́ mi kan ń bẹ lọ́dọ̀ èèyàn kan bóyá òṣìṣẹ́ ìjọba ni lára àwọn tán lẹ́nu ni tẹ́ ẹ̀ bá lọ fẹjọ́ sùn ẹ̀tún kó bára yín sí ni torí pé ẹni tó jọ́gá rẹ̀ gan-an ló ràn iṣẹ́ wọn má ṣe jọ ń pa kí ni ẹ lápẹjúwe bẹ́ẹ̀ ni ẹ̀sìn ní pé kí ni Ànábì sallallahu alaihi wasallam la'ana ar àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní tó bá fún olówó yẹn lórí tó yẹ kó ṣe fún ẹ tí ò fẹ́ ṣe àfi pẹ̀lú pé kó gba nǹkan òun ni láàánà ó máa bá owó tó fún láàánà ò ní báwọ̀ torí wípé kí ni ẹ̀tọ́ ẹ̀ ní nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ òun ló wo pé àfikò fún ní nǹkan kó ń torí lízi ẹ̀tọ́ rẹ̀ fún ẹ sòṣùmọ́ pé wọ́n náà mọ̀ pé kí ní ò kìí ṣẹ̀tọ́ ẹ ò fẹ́ kó gbé ẹ̀tọ́ ẹ lẹ́tọ̀ọ́ fún ẹni tó wá fún ní nǹkan torí kó lè gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún ẹ òun ni hadithi láàánà láàánà rasul arrashiya ni ó ma wà applicable sí yẹn ṣùgbọ́n nǹkan tí yẹ qualify fún ni ní tí yẹn deserve ni ó wá lóhùn òní fún yẹn àti kéyàn fún ní nǹkan òun ló ní ẹ̀ṣẹ̀ lára nǹkan tí àwọn àfẹ́sìn fi ṣe ẹ̀rí fún eléyìí ó ní ọ̀rọ̀ anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tí onítòun bá fi lè fúnyàn ní nǹkan tó ṣe wípé ẹniyàn ò dẹ̀ dìzáàbùn tí in tó ń fún iná ló ń gbélé ẹniyàn lọ́wọ́ iná ló ń gbélé lọ́wọ́ tí ò bá dìzáàbùn tí ò ń fún tó dẹ̀ gba nǹkan yẹn so wọ́n bèèrè lọ́wọ́ anábíwa Muhammad sallallahu alaihi wasallam wípé kí ló lè tó wá ń fún wa anábi sallallahu alaihi wasallam ni fama atna kí ló fẹ́ kí n ṣe ya báwọná illa zalik wa ya bá allahu yalbukhi ya báwọná illa zalik wọ́n ṣe kí ni wọ́n kọ́ láti ma béèrè lọ́wọ́ mi that is wọ́n ń béèrè fún nǹkan yẹn lápẹjú ẹni tí wọ́n ń pín zaka ìyẹn dẹ̀ mọ̀ wò qualify fún zaka yẹn so ó wá ń béèrè fún zaka pé òun náà ní di zaka ó dẹ̀ mọ̀ pé tí wọ́n gbé kalẹ̀ tẹ́sìn gbé kalẹ̀ ń condition òun ò qualify fún ṣùgbọ́n wo pé owó àwúfù ni ó wá gbà àwọn ilé ìlànà bí sallallahu alaihi wípé ìyàbá ọ̀nà wọ́n ń kọ́ illa zalik àyàfi kí wọ́n máa bèèrè wa yaba Allahu liyal bukhl ọlọ́ndẹ̀ ni kí má ṣàun ìgbàtí yìí tí mọ́ kọ́kọ́ ẹni tó wá bá mi pé òun qualify fún zaka ó wá bèèrè bó fún mi rí nǹkan tó sọ pé kò qualify òun ló mọ̀ kóhun qualify àbóhun ò qualify èmi wá fún so tí ń bá fi lè gbé fún anẹ́sọ̀lá àtàmì iná gbogbo fún o so torí pé àwọn òye máa bá mi ọlọ́run bá lẹ̀ ní ní gbọ́dọ̀ ṣáun pẹ̀lú nǹkan tí òun gbélé mi lọ́wọ́ ní gbọ́dọ̀ ṣáun pẹ̀lú nǹkan tí òun gbélé mi lọ́wọ́ so gẹ́gẹ́ bí nǹkan tí a ṣe lálàyé ẹni tí ó fún yàn bribe ẹlẹ́ṣẹ̀ ni ẹni tó gba bribe ẹlẹ́ṣẹ̀ ni àbí tó bá ti pẹ́ ni tí ó fún yàn bribe ráìtì ẹ̀ òun ló fẹ́ gbà lọ́wọ́ ẹni tó fún bribe ìgbà ẹni ò lẹ́ṣẹ̀ ẹni tó gbà òun ló ní ẹ̀ṣẹ̀ òun ni láàánú ma bá bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé ó tajá fún yàn òun ló lẹ́ṣẹ̀ ẹni tó rajá lọ́wọ́ rẹ̀ òun ní right láti ra ajá yẹn nígbàtí ò bá rẹni tí ó fún torí wípé in tó fẹ́ lòó fún ìtẹ́sí yọ̀nda fún ni bóyí ó fẹ́ fi ṣọ́ oko àbúrẹ́ fi ṣọ́ nǹkan ọ̀sìn àbúrẹ́ fi ṣọ́lé àbúrẹ́ fi dẹ̀dẹ̀ ẹ̀sí yọ̀nda fún kò rẹni tí ó fún òun kọ́ ló lẹ́ṣọ̀ọ́ irú ẹ̀ náà ni in tí ó tún tẹ̀lé ọ̀rọ̀ yìí wípé wà náà wà sáàmà ní àdámi owó ẹ̀jẹ̀ àti kí a máa ta ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kí a máa ta ẹ̀jẹ̀ ó ní kìníkà tí wọ́n máa pè ní dọ́m̀bọ̀rọ̀ ah, lára àwọn nǹkan tí èyàn gbájúbá èyàn gbájúmọ̀ òun ni pé wọ́n a gba ẹ̀jẹ̀ sínú bá wọ́n fílẹ̀ tí èjì lẹ́yìn wọ́n yọ ọ̀bẹ tí tí wọ́n gé kí e, ó dàbí ẹ̀dọ̀ àbí nǹkankan wọ́n máa jẹ àwọn lárúbá àwọn a mú ẹ̀jẹ̀ tí wọ́n tó ṣe pé wọ́n lè ṣáyìn ràǹkúmí tí wọ́n gbẹ ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n mú wọ́n ṣáyìn ràǹkúnmí ẹ̀jẹ̀ yóò jáde wọ́n rẹ̀ mú so irú ẹ̀jẹ̀ bá wọn mí àmà wọ́n ẹ̀jẹ̀ yẹn so anábì sallallahu alaihi wasallam ní gbọ́dọ̀ máa ta ẹ̀jẹ̀ ẹni tó bá ń tẹ ẹ̀jẹ̀ owó haramu ló ń jẹ náà lóde òní a máa ń fúnra wa lẹ́jẹ̀ èèyàn kan lè ní ìdí ẹ̀jẹ̀ tí wọ́n ṣe blood transfusion fún so irú èyàn báyìí ṣó lè sanwó ẹ̀jẹ̀ yẹn ṣó lè sanwó ẹ̀jẹ̀ àbí kò lè sanwó rẹ̀ ìpìlẹ̀ ni pé ààkì ń ta ẹ̀jẹ̀ tá bá fẹ́ donate ẹ̀jẹ̀ fún yàn pint kan náà fẹ́ donate ni àbí jù bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ gbówó lórí pé a donate ẹ̀jẹ̀ fún yàn a ń ta ẹ̀jẹ̀ anábi sallallahu ó ṣe sámanù dami owó ẹ̀jẹ̀ ó ṣe léwọ̀ ṣùgbọ́n a lè donate ẹ̀ a lè donate ẹ̀ náà ma wọ́n afẹ́sì wọ́n sọ̀rọ̀ ń pàntà lè donate ní ara wa lápẹjúwe ṣàlè donate kidney ṣàlè donate party liver ṣàlè donate corneal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan ṣàlè donate ẹ̀ ní ara wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn fic academies wọ́n gbà tó bá ṣe pé nǹkan tí ó pé méjì lára tó ṣe pé yọ kan ó lè ṣiṣẹ́ pẹ̀lú ẹni tí ẹni tó fẹ́ donate ẹ̀ wọ́n láwọn nǹkan ẹ̀ tí necessity bá wà ìyẹn lè donate ẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú pé nǹkan ẹ̀yìn ó ṣiṣẹ́ fún ẹni tá fẹ́ donate ẹ̀ fún kọ́ ẹ pé nǹkan tí ó bá tẹni ta fẹ́ donate ẹmu lọ ní tí ó bá bá mú nǹkan yẹn wọ́n gbà pé èèwọ̀ ni a lè donate wọn àsọ̀rọ̀ ń pa pé yẹn donate kidney kan no kidneys méjì tí èèyàn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn míì wọ́n gbà pàtàkì lọ́nà àwọn academies ṣùgbọ́n ara wọn àfẹ́ẹ̀sì míì tí wọ́n gbà wípé rárá a lè whatever be the situation a lè donate ẹ̀ so torí pé ọlọ́run ọba tó fún wa láwọn nǹkan wọ̀nyí ní méjì méjì ó mọ reason tó fún wa méjì so kí ẹ̀kan wá sọ wípé wùtẹ́yọ kan èèyàn lè survive èèyàn lè live bí ẹni pẹ́ nìyẹn ń sọ fún wa wípé òun mọ̀jọ ọlọ́run ọba lọ lára àwọn tó ṣe wípé wọ́n mú position yìí ó ní àwọn àfá mẹ́ta tí wọ́n gbajúmọ̀ jù múni sọ́nà ní àwùjọ àgbáyé sheik albani sheik bin usaimin alim rahmatullah jami'an àwọn àfá mẹ́tẹ̀ta gbà pé a lè donate àwọn nǹkan wọ̀nyí a lè donate àwọn nǹkan wọ̀nyí sheik al-albani ní ọjọ́ kan wọ́n sọ fún èèyàn kan wípé tó bá donate ẹyọ kan méjì ti tiẹ̀ tí ìkejì bá ní problemu nǹkan ṣe ní garanti pé kejì ò lè ní ẹni ẹlọ́wò ní garanti tó bá ní problemu ní wá padà sí ẹni ẹnú rọrọ sọmọ́ náà àwọn àfáwọn ilẹ̀ ní kọlọ̀ọ̀bá kí o wà kẹ́ wọn àwọn nǹkan tí wọ́n ń sọ ní ti ìbẹ̀rù ta'ala al wọ́n ní kidney issue tó ṣe pé wọ́n manage dé ìparí ayé wọn náà lára àwọn nǹkan tí wọ́n tẹ́sì wọn fún pé wọ́n ní problem pẹ̀lú ní kidney wọn ibi tọ́lọ̀ ti ma ń tra ìyàn gbà mí wọ́n dẹ̀ dúró lórí position wọn náà wọ́n à sọ pókè àwọn wẹ́ni tí ó donate kidney fún àwọn so jẹ́ pé tẹ́lómi bá ń sọ bí àwọn pé àwọn àfáà yìí gbà tó ṣe pé bóyá àwọn àfáà ìjọba àbí wọ́n kàn sọ tó wù rárá ìbẹ̀rù ọlọ́run táwọn àpáwọn ìfin sọ́rọ̀ ìbẹ̀rù ọlọ́mọba ni wọ́n fi ń sọ́rọ̀ so àtẹ́yìn ò bá sí láyé mọ́ ẹni tó ṣe yíké bóyá ó ti wà brain dead lápẹjúwe tí wọ́n sọ pé ẹni yíò kò tí jáde láyé tán ṣùgbọ́n àwọn organs ẹ̀ nírú situation bẹ́ẹ̀ nǹkan tó lè wúlò fún àwọn èèyàn ni bíkan yọkọ́ ní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan ẹ̀mí tó ṣe kí wọ́n lè transfer àtàrà ẹlòmí ṣe situation yẹn ṣe wọ́n lè yọ nǹkan ẹ̀ ṣẹlẹ̀ iná àwọn àfá àwọn lọ́rọ̀ púpọ̀ lórí ẹ̀ ẹni tí ó bá wà brain dead so àti ilé sọ wípé ó ti kú àwọn míì ní àsọ pé ó ti kú dẹ́ńkẹ́lẹ́ fẹ́ yọ nǹkan lára rẹ̀ àwọn àfá yìí tí mo dárúkọ yìí wọ́n gbà pé rárá ẹ̀ lè yọ anything lára rẹ̀ irú situation báyìí náà ẹ̀ lè yọ anything lára rẹ̀ sanwọ́n mí gbà wípé èèyàn lè yọ pàtàkì lọ tẹ́lì ìyẹn bá ti wà confirm dead ipò ti kú láti lè fi ṣe àǹfààní that is ó wà confirm dead tá ń sọ that is bí pé ó wà brain dead náà torí pé tó bá ti di pé ó kú tán yányá nǹkan yẹn ò lè ṣiṣẹ́ mọ́ so situation tó lè wà òun náà ni kó wà brain dead báyẹn ìgbà tí nǹkan ẹ̀yẹn ọ́gàn tán bá yọ lára tó sì lè fi wúlò lọ́dọ̀ fún ẹlòmí lélẹ̀ so àwọn àfáà mi gbà yí pé wọ́n lè yọ ọrù situation yẹn láti lè fi ṣàǹfààní fún ẹlòmí ṣùgbọ́n àwọn àfáà tá dárúkọ yìí wọ́n gbà pé rárá irú situation báyìí a lè lò náà kí ló mú wa lọ síbi eléyìí òun náà ni ọ̀rọ̀ títa ẹ̀jẹ̀ ọ̀rọ̀ títa ẹ̀jẹ̀ àti dídonate ẹ̀jẹ̀ a ní ká lè donate ẹ̀jẹ̀ ká donate ẹ̀jẹ̀ láì gbowó ẹnu gbogbo wọn kò lórí pé ìyẹn kò sí nǹkan tó burú ń bẹ torí pé àdámù ẹ̀jẹ̀ yẹn ní yàtàjá dájú nǹkan tó ṣe pé yóò mọ̀ wà renewed ni sẹ́lórí wọ́n sọ gbé lọ donate ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ti pọ̀jù láàrẹ so lọ donate wọ́n bá rẹ̀ donate ní yóò tún wà renewed ẹ̀jẹ̀ ní ó tún wá unlike ẹni tó donate kidney àbó donate donate ojú kan ló donate ní ó donate ọwọ́ kan ní àbó donate nkankan nkan ni ó lè mọ́ ṣe kíni ó lè mọ́ wà renewed so unlike ẹni tó ṣe wípé ó donate ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa wà ẹ̀jẹ̀ wà so ẹnu wọ́n kò lórí pé a lè donate ẹ̀jẹ̀ ṣùgbọ́n sáà lè tẹ́ ẹ̀jẹ̀ haramu ni ká tẹ́ ẹ̀jẹ̀ torí ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wasallam tí ó náà àǹsámání àdámi ìfi àgbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ náà ẹni tó ní ìdí ẹ̀jẹ̀ kò wá rẹni tí ó donate fún lọ́fẹ̀ẹ́ àfẹni tó fẹ́ ta fún kò rẹni tí ó donate fún lọ́fẹ̀ẹ́ àfẹni tó fẹ́ ta fún kí ni ó ṣe lu situation yìí ọ̀rọ̀ ta sọ lẹ́ẹ̀kan náà ni a tún padà sí òun ni pé ó lè sanwó ẹ̀jẹ̀ yẹn ẹni tó gbowó ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ kò ń ṣòun tí ó sanwó ẹ̀jẹ̀ ẹni tó yẹ kó ẹ̀jẹ̀ fún mọ́fẹ́ òun lẹ́lẹ́ṣẹ́. náà lára àwọn nǹkan mí tó súnmọ́ eléyìí èyàn kan ló fẹ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n wọ́n ní bí fún míìkì tí ó mú gbà tí ó bá ẹ̀jẹ̀ kò kò sí ní abẹ́ ìdájọ́ pé a lò ta ẹ̀jẹ̀ so lára nǹkan tó ṣe wípé yóò jẹ́ kóhun náà kí ó wà òkè òun ni tí wọ́n fún wọn náà nílùwà ṣìmá wálmọ̀ òṣùmá bákanáà náà òun náà ni àwọn ìlà kankanmọ́ra wa tí a máa ń fà síra wa lójú àbá máa ń fà síra wa lára so eléyìí nǹkan tí ó bá mú ní so ló jẹ́ pé kò bẹ́sìn wa mú kálà ń kọlà kálà ń kọlà ó tako ẹ̀sìn wa à ń kọlà fọ́mọ́ àṣò lẹ́yìn pé a dábẹ́ fún ọmọ bẹ́ ọmọ ọkùnrin àbọ́mọ obìnrin ṣùgbọ́n nínú ìdílé wa ẹ̀bá a ṣe mọ́ ń kọlà lélẹ́yìn bá a ṣe mọ́ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn lòdì sí so ẹ̀sìn lòdì sí wàlmọ̀ òṣùmá ẹni tán ṣe é fún ẹ̀sìn kọ ilé so ẹni tí ó ń ṣe é fún èèyàn tó mú níṣẹ́ pẹ́pẹ́ ti ẹni kó máa kọlà fún àwọn èèyàn ẹ̀sìn ṣe iṣẹ́ yẹn léwọ̀ ẹni tó nọ́dẹ̀ lọ ń gbé so ẹ̀sìn ṣe lé ilé wọ̀ ẹlòmí ó ya oríṣiríṣi tó gbogbo ẹ̀yà kéèké ya ejò nǹkan mọ́ra wọn sára gbogbo eléyìí abẹ́ wáṣmù ni ẹni tó wá ń ṣe ó ṣe nǹkan tí anábì sallallahu alaihi wa sallam wá kiri rìbá wọ́n mú kiri bákan ẹni tó ń jẹ rìbá gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ lọ wọ́n mú kiri ẹni tó ń fún rìbá jẹ ẹni tó ń fún rìbá jẹ náà ẹni tó ń fúnyàn rí bá jẹ́ òun lẹni tó ń yáwó èlé lọ́wọ́ ẹni tó ń yá ni lówó èlé múkìlì rìbá ó ń fún ẹniyàn rí bá jẹ́ èèwọ̀ ni ẹmú fẹ́ expand the business ni mo fi lọ yá owó èlé èyàn ti kó sí abẹ́ kíní múkìlì rìbá ẹni tí ó ń fúnyàn rí bá jẹ́ so làlúrí ó lè mú èèyàn fún èèyàn rí ìbájẹ́ làlúrí ló lè mú èèyàn fún èèyàn rí ìbájẹ́ onírú ẹni tí ebi ń pa tí òrò ń jẹ tí èdè tí èkú lébi orí ẹ̀kan tí ó ya lówó èlé sọkúmọ́kú lébi kó gbowó èlé àbẹ́ni tó rẹ̀ ní ààrẹ tó lágbára tí ò rẹni tí ó ràn tí ó ya lówó tí è tí ti ààrẹ àtẹni tó fẹ́ ya lówó èlé so illustration bẹ́ẹ̀ irú ẹniyẹn a ní pé ní mú kílù ríbà làlúrí ló gbéhùn àwọn afáàkà kún abẹ làlúrí àsìkò táwà yìí táà bá rí ibi tí a fi owó wa sí táà tọ́jú ẹ pamọ́ sí torí pé àsìkò táwà yìí ìtọ́jú owó sílé ó ti di tí ó léwu so ìtọ́jú owó sí báńkì táà bá rí báńkì mùsùlùmí sáàtọ̀jú owó sí dàti sábá ní báńkì musulmi ààrẹ ni tó ṣe pé ibi ta lè tọ́jú owó tó save bí individual ni àbí bọ́dì kan ni wọ́n ń bá wa tọ́jú owó pamọ́ so táàbárí àáfi sí ibi tó jẹ́ ti ti rìbá ṣùgbọ́n àwọn tí wọ́n ń pè láwọn banks lónìí àwọn conventional banks owó ta bá láà tọ́jú sọ́dọ̀ wọn àtẹ̀kìífùl fíkìí ìyẹn jurisprudential clarification wọn or classification rather òun ni wípé àyà wọn lówó ni torí pé owó yẹn bá ṣe ń fún wọn làwọn ti ń gbé fẹ́lòmí tàbádẹ̀ la tọ́jú owó sí wọn lọ́wọ́ wọn lẹ́tọ̀ọ́ àti fọwọ́ kàn ife kí wọ́n náà tí bá ní lágbájá ọmọ alágbájá bá ń tọ́jú owó yìí kò lẹ́tọ̀ọ́ àti náà tó bá ti náà ó ti jàmbá àmánà tó wá gbáyọ̀ndà mi láti náà owó yẹ ti kúrò ní ti àmà sí wàdíà ó ti dé àmà sí kọrùn ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń bẹ fún méjèèjì nínú òfin ẹ̀sìn tí n bá ní bá ń tọ́jú ẹ̀ ẹni ò ní right àti na kò ní right àti lò ó tí nǹkan ẹ wá dẹ̀ sọnù tí ó kì í ṣe wípé òun ló wà negligent ní ilé ìmú fún àájọ gba náà ni ṣùgbọ́n tí n bá ní mo yá tí nǹkan ẹ bá sọnù lọ́wọ́ rẹ̀ kò sí tó kẹ́ni màá gba ààrọ̀ padà torí wípé kí ni mo yá ni torí náà méjèèjì yàtọ̀ sọ́tọ́wá ní ká kówó dání eléyìí bá ń tọ́jú owó tó pọ́n wa lé ni pé ká mọ́ fọwọ́ kan owó olówó tó tọ́jú sí wa lọ́wọ́ ó ní o bá ń tọ́jú ẹ̀ pamọ́ ni ó dẹ̀ ló fi ẹ̀sìn tó dé má tọwọ́ bọ̀ rárá tí èèyàn bá fi lè tọwọ́ bọ owó yẹn ìyẹn ti jàmbá àmánà ìyẹn ti jàmbá àmánà tí a bá wá nídìí ibi owó yẹn àgbáyọ̀ǹda rẹ̀ pé ṣé mo lè yáyé báyìí ń bẹ́ so èyí tá a yá yẹn ó ti ní ìdájọ́ mi òun ti di kọ́rùdù ó ti di loan ó ti di loan so ó ti di loan ìdájọ́ lómi yàtọ̀ fún ìdájọ́ trọ́ọ̀tì tí wọ́n gbélé wa lọ́wọ́ ní ìkan a máa wà responsible fún ìkejì a níwà responsible àfità bá wà negligent na báńkì tá ń kówó sí èwo là ń operate ní méjèèjì owó tá kó sí báńkì bá a ṣe ń kó sí báńkì ní báńkì tí ń kó fẹ́ lómi àwa náà dẹ́mọ̀ wípé bá ṣe ń kó fún wọn ni wọ́n ń kó fẹ́ lómi definitely tó ń lọ láàrin àwọn àti wọn lónù ni a ń yá wọn lówó ni torí ẹ̀sán bá náwọn fún wa ní èlé fún owó tí a yá wọn àti di mọ́kílù ríbá mọ́kílù ríbá a ń fún wọn ríbá jẹ so pé owó tí ò necessary tí ò rí lì sí hájà fún láti kó sí báńkì à ń kó sí báńkì torí pé ìpìlẹ̀ òun ni pé kò tọ́ láti kó owó sí àwọn conventional banks ìpìlẹ̀ ni ẹ́ so hajjá mẹ́sà àbí dọ̀rúra òun ni ó gbé wa láti kó owó síbẹ̀ torí pé owó yẹn ta bá ti kó sí wọ́n náà náà ni tẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fún wa ní ìbí so ìdájọ́ páyìyá wọn lówó ni tẹ́lá àwọn afáàbí so ipé tó wá rí bẹ́ẹ̀ mọ́jẹ̀mú kìlù ríbá nípìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá tẹ̀wá tún kó fún wọn náà táwọn bá tó wá láwọn fún ẹ ní èlé fún èwọ̀ ní kí o gbowó yẹn àwọn àfẹ́sìn wá pín sí méjì àwọn kan ní má fílẹ̀ fún wọn náà bá kó fún àwọn ẹlòmí tí ó ń ṣe àwọn tí ó yẹ kó gbọ́bù kátàlé lórí àwọn míì ní kò sí problem fílẹ̀ fún owó títí ẹ o ní kó gbà lọ́wọ́ wọn gbowó títí ẹ lọ́wọ́ wọn àwọn àmì ní gbà á lọ́wọ́ wọn ìyẹn interest tán láwọn fi kún yẹn ṣùgbọ́n má fi ṣàǹfààní fúnra rẹ̀ àbí fi ṣàǹfààní fún àwọn tó yẹ kí o gbọ́ bùkátà wọn tí ó bá fi ṣàǹfààní fún àwọn tó yẹ kó gbọ́ bùkátà wọn ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni ìwọ ló ń ṣe ìwọ ló ń benefit níbi interest yẹn ìwọ ló ń benefit níbẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tí kò bá mu so a gbọ́dọ̀ jẹ́ ákìlù ríbá ẹni tó ń jẹ ríbá ká fún wọn ní kama fún wa ní interest a dẹ̀ gbọ́dọ̀ jẹ́ múkìlù múkìlù ríbá ẹni tó ń fún àwọn èèyàn ní ríbá jẹ́ a gbọ́dọ̀ jẹ́ ni tó ń fún èèyàn ní ríbá jẹ́ ṣùgbọ́n wọ́n yọ ike eléyìí wọ́n dá yọ wípé tí necessity bá wà owó yẹn a lè kó sí báńkì torí pé tàbá láà kó sílé àwọn olèlé àtàkì so ìrìtìkáàbọ̀ akáfidọ̀ra rẹ̀ kápọ̀ mi ti lẹ́sà ìlú lábàásàbí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ so eléyìí òun ni tí àwọn àfẹ́sìn sọ náà àwọn báńkì kọ̀ọ̀kan jáde tán pè islamic banks so ṣáàlì sọ wípé existence irú àwọn báńkì láwùjọ ó ti sọ di ọ̀ràn èèyàn léwa lórí ipá wọn lagbọ̀rọ̀ wọn kó sí ọ̀dọ̀ wọn àwọn míì sọ bẹ́ ṣọ́wọ́n míì gbà wípé ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn ìṣókọ islamic banks àti àwọn tí wọ́n ń ṣe islamic banks ìyàtọ̀ ẹ̀ ló fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ ní torí àwọn transactions míì ń bẹ tó ṣe pé àwọn ẹ̀ náà ń ṣe tó ṣe pé transactions wọ̀nyẹn ní àpò ń ṣe nǹkan tó neat so eléyìí o ni position bí àwọn ṣe bí Sheikh Al-Albani alayhi rahmatullah so àwọn míì dàgbà wípé ó sì yá ju kíní lọ ká patronizing wọn instead of ma patronize àwọn conventional banks ṣùgbọ́n wá kú lẹ́bù ní òní bóòdì fọ̀kànbalẹ̀ ṣe wà ẹ́ sí wọn tí ṣọ́kànyàn balẹ̀ ipé owó tó bá kó síbẹ̀ kò ṣe owó tí wọ́n sọ pé ọlá kìníkan liquidate nǹkan kamara wọn so wallahu a'lam ولعن المصور بكنا نبي صلى الله عليه وسلم شبيلي المصور ẹni tí ó ń ya àwòrán nǹkan àwòrán àwòrán tà ń sọ míwà yìí ó ní àwòrán nǹkan ẹlẹ́mì kò ń ṣe àwòrán nǹkan tí ó ń ṣe nǹkan ẹlẹ́mì bil ijma ẹnu àwọn àfọ́ àkó lórí pé a lè ya àwòrán nǹkan tí kò ń ṣe nǹkan ẹlẹ́mì a lè ya àwòrán àwọn nǹkan tí ó ń ṣe nǹkan ẹlẹ́mì ẹnu fẹ́ kó lórí wípé àwọn bí igi nǹkan kamara wọn ẹgan a lè ya àwòrán wọn àwọn bí odò a lè ya àwòrán wọn ṣùgbọ́n nǹkan ẹlẹ́mìí ilé ìlẹ́nu àfó kò lé lórí àwọn míì gbà wípé inú àwọn àfá pé àwòrán tí ànábì sallallahu alaihi wasallam sọ ó ní àwòrán kálà ń gbẹ́ igi àbá ń gbé òkúta à ń fi igi gbẹ́ àwòrán nǹkan ẹlẹ́ni àbá ń fi òkúta gbẹ́ àwòrán nǹkan ẹlẹ́ni àbí à ń fi bí a mọ̀ ti mọ àwòrán nǹkan ẹlẹ́ni ipele yìí ni tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ wípé àwọn tí wọ́n yà àwòrán yu'azzabuna yawm al-qiyama wọ́n ma fi àjẹ́ wọ́n tó bá rí jọ́ngbìn al-qiyama wa yuqalu lahum ahyu ma khalaqtum wọ́n ní ẹfẹ̀ mi sí nǹkan tí wọ́n dẹ̀ rí ṣe so àwọn àfáà mi gbà pé àwọn kan tí wọ́n fi igi òkúta nkankan sáfíyà tó jẹ́ nkan ẹlẹ́mìn àwọn míì ní rárá kò ń ṣe yẹn nìkan ó kó sínú àwọn nkan tó ṣe wípé wọ́n yà sí bí ara aṣọ ara ògiri wọ́n yà sí ara aṣọ ara ògiri àbí ara pépà gan tí wọ́n fi ọwọ́ yà sí ara ògiri àbára aṣọ àwọn míì ní okó yẹ sínú torí kíni wọ́n ní anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ti rí ìyàwó aisha radiyallahu anha tó níbi kọ́tẹ̀ nǹkan tí wọ́n ya àwòrán nǹkan ẹlẹ́mìsí anábídẹ̀ bínú lórí rẹ̀ anábísọ́lá asálám oníkọlọ yọ kúrò ó anha tẹ́sí kọ̀ fún wa kò ń ṣe èyí tí wọ́n gbẹ́ látara jí àbókúta àbí àmà nìkan ó kó sínú èyí tí wọ́n yà sí ara ògiri àbí èyí tí wọ́n yà sí ara aṣọ àbí ara pépà so àwọn tí wọ́n sọ yí pé kò kó sínú èyí tí wọ́n yà sára aṣọ àbí nǹkankan so ní hadithi kan tí kanú àwọn sọ̀hábà tó jẹ́ ànábà muhammad sallátán sọ pé illa rockman fi sàúl ipé ìtàn bá yà sára aṣọ wípé èyí tí ó wà exempted ni ṣùgbọ́n illa rockman fi sàúl àwọn tàbí ẹnu wọn ó kò lórí rẹ̀ sàwọn mí gbà wípé rockman fi sàúl tánàbí ń sọ ó ní nǹkan tí ó kìí ṣe nǹkan ẹlẹ́mì nǹkan míì tí wọ́n yà sára aṣọ tí ó kìí ṣe nǹkan ẹlẹ́mì àbáyàsára pépà tí ó ń ṣe nǹkan ẹlẹ́mì tó bá jẹ́ pé nǹkan ẹlẹ́mì ni àdíkì Aisha radiyallahu anha òun ni a máa lò náà photography lẹ́yìn ẹ ó wá ṣókó photography sínú àwọn àfáà kan ní kòkó photography kòkó sínú torí pé photography wọ́n ní hafsu ni bí ìgbà ń tráì láti mú mọ́lẹ̀ nǹkan tó ṣe wípé àwòrán rẹ̀ yọ ṣùgbẹ́ nìyẹn ò ṣiṣẹ́ kankan ní kò ń ṣe pó mú gègé tó fi yà fáfilá fẹ́ apply hadith yẹn sí so ó kàn habata that is ó try láti dè mọ́lẹ̀ nǹkan tó ṣe wípé kíní gbé wá fún yín so ilé ṣẹ́kùn ní òsèmí ní alẹ́ rahmatullah wọ́n kó tó di pọ́ padà change position wọn kó tó di pọ́ jáde láyé lórí wípé photography òun náà kó sínú ìta fi ọwọ́ yà sí ara aṣọ àbí sí ara pépà ní àbí sára ògiri ó kó sí torí wípé tí a bá sọ wípé kò kó sí kó di in tó máa dìyẹn àwọn èèyàn kan ni wọ́n ṣe kámẹ́rà yẹn wọ́n dẹ̀ ti sí ìsọ́chewé tó ṣe pé wọ́n parí iṣẹ́ fún ẹni tó fẹ́ tẹ̀ òun ápùn prẹ́sì ẹni so in táwọn yẹn ti ṣe kalẹ̀ lòun parí nì so tẹ bá sọ pé kò sí nǹkan tó burú ń bẹ ipò òǹkọ́lá nẹ́bí ń sọ tabára wọn tí wọ́n ti gbẹ́ tí wọ́n ti káàbù kìíní kalẹ̀ náà tó ṣe bọ́n ákàn tẹ bọ́tíni náà ni adẹ̀mọ̀ pòdúùsì àwọn èrè jáde ṣe máa sọ pé torí wípé kò ń ṣe kọ́wẹ̀rẹ̀ sí káàbù ẹ̀ káàbù ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ìpín ẹ̀nà wà pàmísìlù so ẹnu kò lórí pé yẹn wà pàmísìlù so ti ti photography náà di fáàkì owó kan tẹ́kìní ní kò yí kìíní padà so àwọn àfáà kan ní photography wa excluded àwọn míì ní rárá òun náà wà inclusive nínú nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam sọ ok tó wá ṣe pé motion picture ní ń kọ́ èyí tó ṣe wípé kò dúó lọ so eléyìí àwọn míì gbà pé ó wà excluded so wípé torí pé yẹ ní ó dá ẹgẹ́ bí mírọ̀ ní bí dígí tó ṣe pé kò ń ṣe nǹkan tó wà static so àwọn míì ní rárá ẹ̀ lè yọ kúrò náà ẹ̀ lè yọ kúrò so àwọn àfáà sọ̀rọ̀ púpọ̀ lórí ilé lẹ́fẹ́ lómi yóò ní àlèyà photography àlèyà photography ṣùgbọ́n ókè ó ya photography tán kí ló fẹ́ fi ṣe ìtẹ́lómi ibi tán ti dúró nìyẹn kí ló fẹ́ fi ṣe kí ni nǹkan tó yà títí gbà tí yàn bá yà àwọn ọmọ obìnrin tán sí báyà alẹ́ ẹ̀rí ló fẹ́ fi sọpọ́tì eléyìí ipé o ya obìnrin tó sí báyà alẹ́ àbóṣírun lẹ́ àbóṣí ọrùn lẹ́ àbóṣí tán lẹ́ ẹ̀rí wo ló fẹ́ fi sọpọ́tì eléyìí tí wà mọ́ lóhun owó kú o so eléyìí ẹnu wọn kò lórí pé irú eléyìí kò ń òkú ya photography yẹn náà kó ṣe rí pé ẹ̀mí kó remembrance lòun fẹ́ fi ṣe kán le máa fi rántí náà ẹbọ àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé remembrance ló bá dé àwọn èèyàn anábìnú àlèsọ́látọ̀ sàlám tíṣọ́ ìtọ́nù fi sí ọpọlọ àwọn ọmọ wọn pé àwọn bàbá yìí tán ti lẹ́ẹ̀fì ẹgbẹ́rẹ̀ wọn kalẹ̀kẹ́ wọn fi rántí wọn remembrance yẹn ló bá dé ló fi di pé wọ́n padà ń bọ wọn so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó láwọn ya photography lónìí in tó pọ̀jù ń bẹ remembrance ni so èyí ó ya fọ́tò kékeré kan ọmọ fún bá dé á ní bàbá òun fẹ́ fi mọ́ra ti bàbá àgbà yóò bá sọ di full size èyí tó ṣe pé wó lè lẹ̀ mara lé èyí tí wó lè lẹ̀ mọ́ bí kan tó pa fọ́tò bàbá àgbà nìyẹn fọ́tò ìyá àgbà nìyẹn fọ́tò alájánu fọ́tò alájínu so tó wáyé ọmọ tó kán wò sùnsùn ni yóò ló ń fẹ́ sọ di bí eré so gẹ́gẹ́ bá àwọn nǹkan tá à ń rí káàkiri káàkiri lónìí tí wọ́n gbé eré àwọn olóṣèlú ní wọ́n gbèrè wọn tí àwọn ibìkan káàkiri wọn aná fi rántí wọn láti lè fi immortalize wọn so oníbára ń bó lè bọ́ ibi tí àwọn ẹni ìṣáájú ibi tí àwọn tí wọ́n ṣe ibi ìṣáájú ibi tí wọ́n dé ibẹ̀ làwọn mìíràn ń padà sí lónìí so lẹ́bàá ara wọn ẹ̀kan tí ó ní káwọn observe a mini silence níwájú èrè lágbájọ ọmọ tàmàdù tí wọ́n gbé síbì kan ó bá débẹ̀ wọ́n bá dúó so eléyìí ó ti di pé kíni wọ́n ń bọ àwọn nǹkan wọ̀nyí so torí náà Allahu a'lam yìí tó dáa ní pé kí n avoid àwọn nǹkan yìí as much as possible náà ti ṣe motion picture ìyẹn àníyí tó tẹ́wọ̀n Wallahu a'lam nínú ọ̀rọ̀ àwọn àfá òun sì fúyẹ́ ju àwọn àyókù tí wọ́n jẹ́ sákìkì lọ so anábi sallallahu alaihi wasallam ó kọ fún wa kí a ṣe taswir so àlàyé tó ń bẹ̀m̀bẹ̀ àti dẹ́nu àwọn àfóṣìkò lórí ẹ̀ òní tí ara san ṣókè سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا Thank you.

ko ana wuri da makamman a da ina da kowa ma na náà ẹni tí ó fowó sí báǹkì ní títí lálórí tí a ṣe lálàyé àwọn báǹkì wá fi interest sí so interest yẹn o wa lọ millions so ẹni yẹn wá wo pé interest tí báńkì fóun lórí owó tó ń tọ́jú sọ́dọ̀ wọn àbí ká sọ kálà mọ́lẹ̀ owó tó ń yá wọn so interest yẹn tó ń bá ti pin fáwọn èèyàn òun ti yọ zaka owó òun náà ní ẹ́ẹ̀kọ́ yíò ṣe zakáwò zakákọ́yìn a ti ṣàlàyé àwọn àpá lọ́rọ̀ méjì lórí interest tí báńkì fi sí owó tá a bá tọ́jú sọ́dọ̀ wọn so àwọn kan gbà fi ilẹ̀ mọ́ gbà kò ń ṣowó rẹ̀ àwọn kan ní lóòótọ́ ni kò ń ṣowó rẹ̀ ṣùgbọ́n tó bá fi ilẹ̀ wọ́n tún yáyàn sí náà ni wọ́n tún fi yáyàn pẹ̀kọ́ kú gbà kúrò lọ́wọ́ wọn kò fún ẹni tó níbi ẹ̀ ṣùgbọ́n má fún ẹni tó yẹ kó náwó lé lórí má fún ẹni tí ó yẹ kó gbọ́ bùkátà rẹ̀ so nísìn ẹni tó ṣe yí pé ó ní bí á bí 20 million naira tí ọdún ti lọ lórí ẹ̀ tí báńkì wá fún ní interest lórí owó yẹn owó yẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìzàkọ owó tí ẹ kó yọ so tó bá fi owó yẹn dízàkọ owó tí yẹ kó yọ ojúṣe rẹ̀ ó ti fi interest yẹn o ti ṣe kí ni ó ti fi dí ojúṣe rẹ̀ so ìsáníkẹ́ nìyẹn mẹ́ṣe náà ni tí ó padà ṣe yẹn ni so kò jọra wọn yóò padà yọ 2.5% ti 20 million yẹn lápójúwe so Allahu a'lam Thank you. tí ọ̀rọ̀ Lọ́dún kọ́lẹ́tì ọ̀pọ̀lọpọ̀ ní láti lọ sí ìsàrá òjẹ́sìn ọ̀pọ̀lọpọ̀. wa, tàwa interest ìntírẹ́sì yẹn tàyọ kuro. Ta fun èèyàn tí ó ń ṣẹni tó yẹ kí a náwó lé lórí àbẹ́ni tó yẹ ká gbọ́ bùkátà rẹ̀ ṣé bá ṣe ṣe ìyẹn ṣàmàgbàládá tí sí àti fó yẹ ṣe àǹfààní fún ìyẹn kan ṣàmàgbàládá so wọ́n láwọn ti gbọ́ lẹ́kṣọ́ kan tí àfáà kan sọ wípé a ní gbàládá ìpìlẹ̀ náà ni pé kò yẹ ká gbàládá torí pé kò kí ń ṣe iṣẹ́ olóore òun nìkan tá a ṣe ṣùgbọ́n ta bá ní ká tún wò lọ́nà mi tí àníyàn wa bá dá pẹ̀lú ẹ̀ àwọn àfá mi gbà wípé látara àníyàn tó dá ìyàn lè ṣe kíni ìyàn lè gbà láadá ipé kíní mi ìfẹ́ fílẹ̀ ẹ̀fẹ́ ìkarambà ní torípé ti má fílẹ̀ fún yí ẹ̀ẹ́tún fi kọ̀míìtì so àníyàn yẹn ìyàn lè mọ́ gbà láadá lórí àníyàn tó ló jẹ́ pé àwọn iṣẹ́ mi ń bẹta ma ń ṣe tí ó fi ń ṣe iṣẹ́ ọ̀ràn ẹ̀yàn kódà kùn ṣiṣẹ́ mustahab ṣùgbọ́n mọ́ gbaládá lórí rẹ̀ pẹ̀lú àníyànta fi ṣe nítìsíyàn bá sùn nísìn ṣe ládá ń bẹ́ ń gbé orun àníyàn tó fi sùn bí aago bíi mẹ́wàá lápèjúwe nítorí kí n lè bá a lè tètè jí láti yẹnà fílà lóru àbí láti kí wọn àsùbá ẹwà ní ẹ̀tí mo so mọ́ oorun yẹn so bákanáà èyàn bọ́yàwó rẹ̀ lápẹjú ojúṣe tó yẹ kó ṣe ní nǹkan ẹ̀yẹ tó bá ní àníyàn dáadáa pẹ̀lú ẹ̀ ó lè ṣe kí ni yóò gbà ládá bó tẹ̀ pé ìbọ́yàwó ẹni àbí ìbọmọ ẹni ó súnmọ́ ṣe olóore ń tiẹ̀ iṣẹ́ olóore ni ṣùgbọ́n pẹ̀lá ní ẹ̀sìn ẹ̀bá tún ní dáadáa yóò fi ṣe kíni yóò gba láadá lórí rẹ̀ kí ẹ̀bá yàwó ẹni láṣepọ̀ àbí kí obìnrin jẹ́ kí ọkọ báhun láṣepọ̀ kò ń ṣe ìtaàsọ wípé iṣẹ́ olóore ni nípìlẹ̀ ṣùgbọ́n tí àníyàn bá dá wípé kí mọ́ bá ṣe zìnà òmò fi fẹ́yàwó so èyí tí ọkọ àti ìyàwó bá jọ ṣe táníyàn bá dá pẹ̀lú ẹ̀ tó ṣe pé àníyàn páwọn òfẹ́ ṣe zìnà ni wọ́n gbà ládá lórí ẹ̀ ẹ̀nàmì sọ pé wà fi búdí àdíkùn sọ́dákọ́ tíyàn kan ní bá ń bá ìyàwó rẹ̀ láṣepọ̀ àbọ́kọ rẹ̀ ń bá láṣepọ̀ sọ́dákọ́ ni àwọn sàábé tó wá ṣe pé ìgbádùn tó rọra fẹnu bá wọn tó wá ṣe pé rí àrámù ló ti lóṣe àkánà alẹ́ wíṣúrú ṣó lẹ́ṣẹ̀ wọ́n níbẹ̀ anamni kàdáǹkà ìzàwọ̀wọ́ àkùn halal kánà láwọ́ ajùrù tó wá gbádùn ààrẹ níbi ọ̀nà halal yóò ní kí ní kí ó ní ládá látara níyàn so oníṣẹ́kì mú tèmín alẹ́ rahmatullah wọ́n ní àmọ́ iye ládá láti ṣàfẹ́kù rẹ̀ láti pàdánù rẹ̀ látara pé kí ni a kì sọ àwọn nǹkan tó jẹ́ àwọn mubahaj àwọn nǹkan tó wà pàmísíbù ká méjì àǹfààní látara rẹ̀ kádẹ̀rí ládá tó pọ̀ látara àwọn nǹkan wọ̀nyẹn kò jẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam Thank náà ìbéèrè nípa ẹni tí ó padà gba Islam ṣùgbọ́n kó tó gba Islam àwọn òbí rẹ̀ ti kú ó wá jogún wọn gẹ́gẹ́ bí kèfèrí tó ń jogún kèfèrí so ṣé nígbà tó ti wá gba ìsìláàmù yẹn ṣé ogún yẹn bóò ni ó ṣe ṣe ṣe yóò kó lẹ̀ ní àbíwáwò yíò ti lọ nìyẹn ó jogún yẹn ṣíwájú kó tó di mùsùlùmí ni ṣe nígbà tó rẹ̀ ti di mùsùlùmí yẹn so ìyẹn ti lọ nìyẹn èyí tí ò bá mú òun ni kí ó jogún lẹ́yìn ìgbà tí ó jẹ́ mùsùlùmí táwọn òbí rẹ̀ ṣe kíni tí wọ́n wà ń kéfèrí tí àwọn wá kú lẹ́yìn ìgbà tó ń ti di mùsùlùmí ìyẹn ni ó ń bẹ ní abẹ́ hadithi la yarisul muslim al-kafir wala al muslim náà mara wọn àfáà mi tí wọ́n hadithi yẹn kagbọ́yé sí pé al-kafir muslim ife kèfèrè ní olè jogun musulmi wọ́la kí nẹ̀ musulmi ayari tún káfẹ̀ ṣùgbọ́n musulmi lè jẹ ogun kèfèrè lára wọn ni ṣébí simon tè ní alẹ́ rahmatullah ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn gba position yẹn so torí pé hadith yẹn wallahu alam ó clear táwọn òbí rẹ̀ jẹ́ kèfèrè kówó tó ń lè rí gbà lọ́wọ́ wọn ṣíwájú kan tó jáde láyé torí pé kọ́má ti jáde láyé hadithi la yarithu al-muslim al-kafir wala al-kafir al-muslim yóò wà àplikébù ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì lórí rẹ̀ Thank you. Nam ẹni tí kò ń kírun déédéé, ó mọ́ ń kílẹ̀ kọ̀ọ̀kan, kò ń kílẹ̀ kọ̀ọ̀kan ẹniyàn ṣe musulmi ni àbí kò ń ṣe musulmi ṣe tó wá kú ṣá lè sí lára àbá lè sí lára náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì gbà wípé a lè kírun sí wéyàn bẹ́ẹ̀ lára kódà tí ò bá kí ń kírun lópin ìgbà tí ò bá ti tako èrò kíkí wọ́n gbà pé musulmi ṣe ni wọ́n gbà pé mùsùlùmí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mazahib àtàwọn àfá wọ́n gbà pé alìkíwù sí lára so ara àwọn àfá mi tí wọ́n gbà wípé alìkíwù sí lára tí ó bá kí ń kírun rárá ṣùgbọ́n tó bá ń kíkan sí tó ń dákan tó ń kíkan tó ń dákan sí ni ipé alìkíwù sí lára alìpé ní mùsùlùmí nírú situation yẹ ó di ráà ìkejì ráà ìkẹta òun ni pé ẹni tó bá mọ̀ọ́mọ̀ tí àsìkò oòrùn kan fi kọjá tó mọ̀ọ́mọ̀ tí àsìkò oòrùn kan fi kọjá tó wá kú tí ó dẹ̀ tó wá lórí rẹ̀ kìfèrè ìrúwé èèyàn bẹ́ẹ̀ tó wá kú àlékí òsì lára ó di ráàyí mẹ́ta ráàyí mẹ́tẹ̀ta tí a sọ yìí àwọn àfáà tí wọ́n gbajúmọ̀ jù nínú ìsúnnà ní àsìkò wà yìí ìkọ̀ọ̀kan nínú wọn ló wá pẹ̀lú ráàyí kọ̀ọ̀kan náà wọ́n tàà sọ Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn ni wọ́n mú ráàyí àkọ́kọ́ ipé lókùngbà tí ó bá takorun kò kàn kí wọn ni so a lè pè ní kéfèrí wọ́n láwọn nǹkan tí àwọn náà dí ọmọ tó ṣe pé àsìkò nígbà àákìrùn sí lára lókùnbà tó bá ṣe pé kí ni o ma ń kírùn gbà mí òun kí ń gbà mí ṣùgbọ́n tí ò bá kí rárá o ni a ní kírùn sí lára ó yóò kí mọ́ṣálásí ni àbó ń kí ń lé kókó ni pé ó ṣàmọ́ ń kírùn lẹ́kọ̀ọ̀kan so ipe aṣì tírítẹ̀ bí mùsùlùmí takọ́kọ́ onírá ayé àfọ́ àwọn sheikh bin baz alayhi rahmatullah so wallahu a'lam èyí tí ó tẹ̀wọ̀n jù ń ṣókí òun ni ráyí ṣéka eh, eh, ibn Uthaymeen alayhi rahmatullah nípasẹ̀ ẹni tó ń kí ń gbà mí tí ó ń kí ń gbà mí kátìtẹ̀ rẹ̀ bí mùsùlùmí láti lè fi wà ní middle position torí pé hadithi wà wípé al-ahdu alladhi baynana wa àdéhùn tó ń bẹ láàrin àwa tí wọ́n onírò so ẹni tó ṣe yí pé ó ń kíngbà ní kò kíngbà ní à ní sọ pé gbẹ̀rún jù sílẹ̀ tanyanya ó ṣe ń kí so bákan náà àwọn ọ̀rọ̀ mí náà ń bẹ nọ́rọ̀ àwọn sahaba radwanullahi alayhim ó ń bẹ nọ́rọ̀ àwọn tabi'un lápẹjúwe Umar radiyallahu anhu ìgbà tí wọ́n sáàbù ẹ̀ tí ó lè kọ̀ntínú wọn àfibá tó ń kí tí wọ́n sáré rọ́ṣe ó dákú ìgbà tí ó padà jí táwọn èèyàn wá fídíìtì rẹ̀ tí wọ́n rán létí ìrun ìpéṣó ti kírun ó wá ń sáwọn èèyàn ti kírun wọn ní bẹ́ẹ̀ ó wá fọgbóló nǹkan pé láhábọ̀ islam liman taraka sọ́lá ẹni tí ó bá gbẹ̀rù bì islam ẹni tó bá gbẹ̀rù bì sílẹ̀ kò islam so eléyìí ohun ọ̀rọ̀ àwọn tí wọ́n ní kèfèrí ni ẹni tí ó kírun so tàwátí wá sọ yíké bóyá ó ń kí ń gbà mí kò kí ń gbà mí kí a lè sọ wípé kò kírun rárá unlike ẹni tí ó kí rárá so bákan náà ìkanú àwọn tabi'un abdullahi bin shaqiq al-uqayli rahimahullahu ta'ala ó ní kánà la yarawna shay'an min al-a'mali tarku kuf ghayra as-salah àwọn sahabi arim sallallahu alaihi wasallam rí ke ya gbé nǹkan kan sílẹ̀ nu iṣẹ́ tani ó ṣiṣẹ́ yẹn wọ́n rí tí kufru àyàfi kíni àyàfi salah àyàfi ehun nìkan ṣẹlẹ̀ lára àwọn kan tí a fi sọ pé ká wà ní middle position eh ó ní pé okay ẹni tó bá ti en ki tí ó bá kin gbogbo ìgbà ipé aṣìlẹ̀ títì ẹ̀bí musulmi torí pé àlìsọ kó gbé e kalẹ̀ pátápátá unlike ẹni tó ń gbé e kalẹ̀ pátápátá so Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn náà ní àwọn tán fi ṣe ẹ̀rí tó ṣe kóhun náà dẹ̀ ní wéètì dáadáa so gbogbo gbólóhùn pé pọ̀tkafar pọ̀tkafar wọ́n á mú àwọn àpèjúwe nǹkan ní tánàbí lo káfara àbí nǹkan kan tó lò tó ṣe pé wọ́n dẹ̀ tún sí kófúrónù dúnà kófúrónù kófòrò tí ó gbé ní kúrò nínú islam so wọ́n mú àwọn ọrọ̀ àwọn àpèjúwe bẹ́ẹ̀ wà so wallahu alam a lè kí mùsùlùmí èèyàn bẹ́ẹ̀ lára torí pé ìdájọ́ mùsùlùmí ó ṣì ń fún wallahu alam ok ìkejì nípa Thank you.

Nam a question yẹn ó ní pẹ̀lú health insurance tó ṣe wípé bí àwọn lábọ̀ wá lọ́rùn níbi iṣẹ́ bí a ìjọba lábọ̀ wá lọ́rùn àbí iṣẹ́ bí iṣẹ́ tàà ń bá ṣiṣẹ́ wọ́n lábọ̀ wá lọ́rùn so in tí wọ́n lábọ̀ wá lọ́rùn kò sí nǹkan tá lè ṣe pẹ̀lú ẹ̀ lápẹjú ẹ̀ǹtì àwọn alábọ̀wá lọ́rùn ipa ní láti ṣe insurance fún àwọn vehicles wa tààsàn rẹ̀ so bó tẹ̀jẹ́ pé kò ṣe comprehensive eh, insurance mọ̀kálà ń bẹ láwùjọ tí wọ́n ti làbọ̀wá lọ́rùn náà ipa gbọ́dọ̀ ṣe comprehensive eh, insurance so kò sí ń tàà lè ṣe lórí ẹ̀mì torí pé nǹkan tí wọ́n làbọ̀wá lọ́rùn ni so tán wá ń yọ owó wa bí ìgbàká ń san ìtànkè ní premiums ní inú insurance wọ́n a mọ̀ san premiums ṣe pé tí ẹni ẹ bá fi lè ní any problem so wọ́n á try láti dá padà sí ipò bóyá ah, car insurance ni èèyàn ṣe ni house insurance ló ṣe ni Ah, health insurance ló ṣe ni tó ẹ pé life assurance ló ṣe bóyá tó wá kú nǹkan báyìí báyìí ni ó ṣe fún àwọn ọmọ rẹ̀ tí ó bá dẹ̀ kú ní àárín píríọ̀dì tí ó fi ṣan premium sí ẹni so premium sí ẹni ó ṣe kí ni yóò wọlé ni so bẹ́ẹ̀ náà ni health insurance ni pé wọ́n máa jáyé báyìí bí owó rẹ̀ so tí nǹkan kan bá ṣe yóò gba treatment tí nǹkan kan bá dẹ̀ ṣe ni gbogbo owó tó ń san ẹ̀ ní gbogbo ó ṣe kíní yóò wọlẹ̀ so eléyìí ipò tẹ́tẹ́ ló wà so ó sátìn pé èèyàn kan máa lùzì inú àwọn méjèèjì àwọn involved sílá kó ṣe pé insurance company ni ó lùzì pé pẹ́ nìyẹn èyí tí ààrẹ tí ó padà ṣe ó lè ju iye premiums àbí nǹkankan tó ti san lọ ó dẹ̀ ṣe é ṣe kó ṣe wípé ẹniyàn ni ó lose gbogbo owó tó san láàrin píríọ̀dì yẹn ni àtán ní kó fi san àbí tó fi wọ́n ń bíṣẹ́ ni ṣùgbọ́n kan lè má ṣe tó ṣe pé òun ni a padà lose kìíní yẹn ni so tabaláwọn èèyàn ta tẹ́tẹ́ àwọn èèyàn ta tẹ́tẹ́ so ìsẹ́lá kó ṣe yí pé èèyàn kan ni ó jẹ nínú àwọn méjèèjì kí èèyàn kan lose so tó ẹ̀ ló jẹ́ pé insurance tẹ́tẹ́ ni bákan náà ó múrí ìbá náà dání torí pé iye owó téèyàn fi síbẹ̀ kọ́ ni nǹkan tó ṣe yí pé yóò padà rí so bọ́ kí ìjọba bá la bọ́yàn lọ́rùn kí lèyàn fẹ́ ṣe lórí situation bẹ́ ilé ìlànà àfá ni wọ́n wá pín pé ókè àti gbọ́pọ́n la bọ́yàn lọ́rùn ẹni ẹ̀dẹ̀ ti ń san ṣé ó lè jẹ àǹfààní yàn àbí kò lè jẹ àwọn míì ní kó jẹ dèdé àǹfààní tó san dédé àǹfààní in tó san àwọn mí ní ó lè jẹ jù bẹ́ẹ̀ lọ sí ìsóṣe pé wọ́n ti láàbọ̀ ọlọ́run tẹ́lẹ̀ so ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn ṣùgbọ́n tó bí on the safe side wallahu a'lam kíyàn jẹ dédé ìtẹ́yìn bá san kíyàn jẹ dédé ìtẹ́yìn bá san so ìyẹn ni ó fíyàn ní ọkàn Thank you. Not me, get the question. Àwọn olóṣèlú ok that means pé kí àwọn èèyàn wá ṣe health insurance pẹ̀lú àwọn náà bá wá lò wọ́n á dá padà fún company wọn ok tí wọ́n bá lò wọ́n á padà dá padà fún company wọn ok náà kí ló mọ́ á jẹ́ ìrètí tí èrè ti ti kọ́mpìnì ti tọ̀wí ẹ náà nìkan tó máa ṣẹlẹ̀ mẹ́ ní kó ṣe pé owó tí wọ́n ń san fún wọn yẹn àwọn ó ti fi ṣe business lọ́n tí wọ́n ṣó tí ẹlìsì so tí wọ́n bá wá fi lè lo nǹkan yẹn wọ́n dá padà so yẹn náà ní ọgbọ̀n ọgbọ́n náà gbogbo ẹ̀ kò lábi sọ pé àwọn kọmítàn pè ní islamic kìíní ẹ̀yìn àwọn àfáàmì wo fínífíní wọ́n rí pé tẹ̀gírù ṣakílì bin adil akil òun ni pé kákan ìyàwó padà nítorí kí òkèlè lè pán òun ni ṣọwọ́ tán san fún wọn táwọn lọ benefiti tán fún oúnjẹ ṣàǹfààní tán wá dáa padà fún àwọn ènìyàn so kí ni wọ́n fi ṣe business so tí wọ́n bá lò ní owó yìí ò oníwúlò lọ́dọ̀ tí wọ́n ṣùgbọ́n owó yẹn àwọn náà mú wá fi benefit ara wọn wọ́n ẹ̀ṣẹ̀ wá dá padà sí kìí sáwọn kan ní ìbẹ̀ tó wà questionable níbi àwọn tàmí tí wọ́n ń ṣe ọláwà rẹ̀ Thank you náà mẹ́ni tí ó fẹ́ fi ajá ṣe security so bó ní hadithi pé màláíkà ò ní wọ ilé tí ajá bá wà níbẹ̀ so eléyìí á jẹ́ exception níbi general ruling so wallahu a'lam Thank you.

tí àgbàlagbà bá ṣe ọmọdé ipé tí ọmọdé lọ bẹ àgbàlagbà tí a máa ń sọ so ṣe ìsìláàmù farama ní tó bá jẹ́ déédé òun náà ní káfírin rẹ̀ tágbàlagbà bá ṣe ọmọdé kó mọ́ ti jọ́ àti sọ pé kó mọ́ bínú kó mọ́ ti jọ́ àti apologize fún kó mọ́ sọ pé torí kóhun jágbàlagbà kóhun wá rẹ ọmọdé jẹ ní òkín ṣe justice so justice ni pé ká dẹ́jọ́ síbi tí ó yẹ ká dẹ́jọ́ sí eléyìí ni tó jẹ́ justice so dó àákọ́ fọ́mọdé kó ṣe kí ni kó ṣe sùúrù torí pé tí ò bá ṣe sùúrù àwọn èèyàn lè ṣe nǹkan ẹ̀ gbọ́yé sí ké bóyá ó láàrin fín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kéèsì ọ̀tọ̀ ni pé àǹtíráì láti fún ní sùúrù kéèsì ọ̀tọ̀ ni pé a dájọ́ káwá náà ni kó lọ bẹ àgbàlagbà tí ó dẹ̀ jẹ́ pé òun ni ó ṣe tí ó dá ṣètò jẹ́ ní ẹṣù jẹ́ Allahu a'lam ní ìparí ọ̀rọ̀ tí ọmọ ìyá kan béèrè nípa ọ̀rọ̀ ó ṣe ọ̀rọ̀ ogun Iran Amẹ́ríkà àti Israel ní bí ọjọ́ méjì sẹ́yìn tọ́ni ṣe kó kí n ṣe ogun islam dàtí tí ó ń ṣe ogun tó yẹ kí àwa mùsùlùmí kí agbárùkù ti iran lórí ẹ̀ ta mo wá sọ wípé kó kí n ṣe ogun islam dàtí kò ń ṣogun tá a sọ fẹ́ gbárùkù ti iran lórí ẹ̀ fún àwọn ìdí tí àkàkalẹ̀ náà lára nǹkan tí mo wá sọ wípé èèyàn ò rí wípé amẹ́ríkà nísìn wọ́n ti sún mọ́tò sí tí àwọn náà ń bẹ ní orí omi tó sún mọ́ ẹ̀ǹkùlé àbí ẹgbẹ́ ilé Iran wáyé tí wọ́n máa ju missiles sí Amẹ́ríkà torí pé nǹkan tán sọ fún wa ní wípé ìtàwọn fi ń ju missiles sí àwọn drones sí àwọn Gulf countries wọ̀nyẹn onítorí American basics tó ń bẹ ní àwọn ìlú yẹn wọ́n dẹ̀ ní bìlíìbù fún nǹkan tán ń tà fún àwọn èèyàn táwọn èèyàn kó jẹ wípé àwọn babies yẹn ní amẹ́ríkà tí ń ṣe nǹkan tó ń ṣe àwọn tí wọ́n dẹ̀ ní ìlú yẹn sọ wípé láti pìlẹ̀ wọ́n ti sọ wípé tí amẹ́ríkà ò bá fẹ́tù kìíní yìí diplomatically àwọn ò ní àlá wọn láti lo ilẹ̀ àwọn láti àtàkì wọ́n ti sọ eléyìí láti náà tí amẹ́ríkà bá wá àtàkì tí ó túmọ̀ sí pé ilẹ̀ wọn ni wọ́n fi àtàkì wọn possibility yẹn wà ó dẹ̀ lè ṣe kí ni ó lè má jẹ́ bẹ́ẹ̀ kí ló pàtàkì sọ pé ó lè má jẹ́ bẹ́ẹ̀ òun ni pé iná fi wá àtàkì wọn ní pílẹ̀ plane tó ṣe wípé tilt plane ni tilt aircraft ni tó ṣe pé ẹ lè má rádà gan lè má so tán bá sọ wípé òkè ó gba ẹ́spẹ̀sì àwọn ìlú wọ̀nyí kọjá òkè ó kúrò ní ẹ́spẹ̀sì tí wọ́n ó bọ́ sí ẹ́spẹ̀sì Iran wá ìtàwọn Iran ò dáplé ní ẹbọ́ kó mọ́ bá àti wá pa olórí wọn síbi tí ó pa táwọn tọ̀hún ò bá já bọ́ ní àwọn ìlú tó gbọ́dọ̀ wọn kọjá ṣèdíngbà tó wọnú ẹ́spẹ̀sì Iran ní kó tó di kó débi tí olórí wọn àwọn olórí wọn wà ó yẹ káwọn ti rí táwọn bá wá sọ páwọn ò rí torí wípé rádó detect yẹ wáyìí tó ṣe pé intẹ́yìn ò rí control ẹ̀bìlígù páwọn kan gbọ́dọ̀ control rẹ̀ àwọn kan gbọ́dọ̀ rí káwọn jábọ́ tẹ́yìn ò rí jábọ́ ní ọdọ̀ títí ìkànnì yẹn so kan sọ wípé ókè ọ̀dọ̀ wọn ni ó gbà wá so ìyẹn ni in tó lè mọ́ correct couple the fact pé ah, Saudi àti Iran ní nǹkan bí 2023 àwọn àti Saudi àti Iran wọ́n jọ sáìnì tríti kan lọ́dọ̀ China ní Beijing nípa wípé àwọn ó máa ṣe dáadáa síra wọn so kí ni nǹkan tí ó bírèkì kì ní ẹ̀ wọ́n nítorí pé wọ́n lo military base. tó ń bẹ láwọn ìlú wọn láti fi attack in tó ṣe yí pé kò tí ẹ̀rí tó clear pé ọ̀dọ̀ wọn ni o àti àwọn àhesọ àti propaganda táwọn mí ń gbé káàkiri tí ó ṣe pé kí wọ́n fi máa sọ kìíní so mo ti wá sọ rí pé òkè ẹni tẹ́ẹ̀lẹ́fẹ́ bájà ọwọ́ ń tò sí yìí sìn tó so àwọn kan wá ń sọ wípé ṣe àmọ̀ wípé àsìkò túùzù ah, Iran àti amẹ́ríkà wọ́n ti jọ ní àdéhùn pé kí àwọn ṣe ceasefire kan ọmọ bá so kò torí ẹ̀ ní òdí kan lé attack ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn tí ó lè tàn lọ́dún ẹ ní ìtẹ́ ò bá yé ìgbàtẹ́lẹ̀ wà ní àsìkò choose that very day tí nǹkan yẹn bẹ̀rẹ̀ òun Iran tún fire àwọn gulf countries kan ní tí ó ju kìíní síbẹ̀ ìkan nìyẹn bákan náà ní àsìkò ni Israeli ló ń fáyà Lebanon tí ó ń ṣọjọ́ kan ọjọ́ méjì mẹ́ta lórí fáyà wọn tó ṣe pé àwọn tí wọ́n kú ń bẹ́ thousands ni wọ́n so bẹ́ẹ̀ ni Iran so mọ́ Lebanon ẹ́ o so mọ́ pẹ́kipẹ́kí so in tí ó fi so mọ́ pẹ́kipẹ́kí ẹni ó yẹ kó lè retaliate lẹ́gbẹ̀ẹ́ Amẹ́ríkà tó ń bẹ lórí omi tó súnmọ́ sọ̀rọ̀ túnzìkọ́ so, torí pé àsìkò tẹ́ ní trúz àbí wọ́n wà ní ceasefire wọ́n sì fire àwọn gulf countries kan débi pé wọ́n parọ́ bí pé ìtàn ti tẹ́ ti kalẹ̀ ni àwọn kan ní ẹ̀ẹ́ títí Lebanon yẹn òun ló máa wọn náà ṣe èyí táwọn náà ṣe fún gulf kìíní ok tí so yìí tí yẹn expect ní American basis tán sọ yẹn ó ó yẹ kẹ́ lè ṣe so torí pé mo ráwọn ọ̀kan tí wọ́n kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ tí mo sọ ipé ṣé mo mọ̀ pé wọ́n wà ní àsìkò ceasefire ní àsìkò ceasefire náà ni shelling títí Israeli ní títí Lebanon ṣẹlẹ̀ àsìkò ceasefire òun náà ni tí Iran ṣe fún àwọn ìlú tí wọ́n bẹ ní tòsí tán wá ẹ̀fíìlì tí wọ́n ti síwájú láti lè fi justify rẹ̀ so a ń sọ gbogbo eléyìí torí wípé kí àwọn kan jòkó tí sunday fi ń dọpọlọ àwọn èèyàn 1979 wọ 1980 in tí wọ́n ń ṣe ní tán fi pẹ́lò ní ìwọ̀nù àṣẹ euro ọ̀pọ̀lọpọ̀ àwọn ní ìtàn di ṣíà lónìí in tó sọ wọ́n di onírú àwọn nǹkan báyìí so ká mọ̀ believe tó kí alágbájá ó lágbára òun ló tako amẹ́ríkà òun ló ṣe wọ́n rà sẹ́ni yìí ni ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí ó wọ̀wọ́ ni ìkanú àwọn obìnrin tó nílà káì òun àti ìkanú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí wọ́n jọ sọ̀rọ̀ ìyẹn ní ókè ẹ̀ ṣe jẹ́ kí a fi gbogbo èyí tí aláwọn ìránù kankan mọ́ra wọn ṣí àtánṣe ẹ̀ wọ́n ní kùránì ò pé ni wọ́n ní kéfèrí láwọn sàábẹ́ ni wọ́n ní kíní kankan kamọ́ra wọn ẹ̀ kápa gbogbo yẹn ti tẹ́gbẹ́ kan ṣé kéfèrí ni wọ́n lọ́dọ̀ ti àbí ìṣàtàlẹ́ni tí ó eh, sọpọ́tì sáwọn ni wà sọpọ́tì ní àbá obìnrin wá ní kò sẹ́ni tó wó sọpọ́tì náà méjèèjì òun ò ní sọpọ́tì amẹ́ríkà òun ò dẹ̀ ní sọpọ́tì iran náà bó ti ẹ̀jẹ́ wípé òun lọ́mọ tán pè ní abubakri òun lẹ́ lọ́mọ tán pè ní umaru abubakri wọn àti umaru tán wá lọ sí amẹ́ríkà pa wọn ìgbà tí yàn bá pọmọ ní àbúbákì umaru lọ́hùn tó ṣe pé wọ́n dojú lọ́mọ yẹn nílùú tẹ́ ń pè nílùú mùsùlùmí ìlú kèfèrí kò sí tó kàn án pẹ̀lú gọmọ ìsànjá àbúbákì ó jẹ́ umaru ẹ̀yẹ pẹ̀rẹ àbúbákì umaru nílùú ìdé lẹ́bù wípé ajá ìkànkẹ̀lẹ̀ mọ́ ń pè ní àbúbákì àwọn ẹranko tẹfẹ́ mò lẹ́sì lẹ́pẹ̀ ní àbúbákì ibi tẹ́ ètì àbúbákì àti umaru dì sínú kún wa nítorí islam tó pawápọ̀ àwọn kèfè dítà ń sọ yìí wọn ma dáwọn èèyàn káàkiri nítorí pé wọ́n pọmọ ní àbúbákiri wọ́n pọmọ ní Umaru wọ́n ma fúnlẹ̀ máwọn tí wọ́n ń ṣe súnnà láwùjọ wọn yìí bí wọ́n ṣe ń fúnlẹ̀ máwọn tán ń ṣe súnnà ní ìlú Iran so irú kí là ń sọ kọlọ̀wà kó ṣàánú wa subhanaka lahumma bihamdik ashara la ilaha illa